إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل واتقوه يرحمكم الله واعلموا أن شهر رمضان من الأزمان التي لها عند المسلمين مكانة عظيمة وهذه المكانة ليست مجرد السجون والتكدير لما تربطه به لا بل هي مكانة تربط بها القلوب والأبدان لما تجده النفوس من بهجة وفرحة وحب للخيرات وفعل للطاعات وأول ما نستعد, ما نستعد به في هذا الشهر العظيم التقوى لقول سبحانه وتعالى في الحج وإن خير زاد التقوى وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون adakwe الله عليكم إكرام أولي rẹ̀ orí kó máa bá nẹ́bùwà muhammadu sallallahu alayhi wa sallam inú àṣà nẹ́bùwà muhammadu sallallahu alayhi wa sallam nígbà tí máa ń bá àwọn sọ̀hábà sọ̀rọ̀ ànábì náà máa ní àwọn àtìsíwájú kan fún wa ànábì máa jẹ́ ojú wọn pé ọ̀rọ̀ ọlọ́run òun là kọ́kọ́ o la máa ń tìsíwájú gbogbo ọ̀rọ̀ ìlànà tí wọ́n fi sin lọ́run tí o fi jèrè ẹ̀sìn náà òun ni kíyàn sin lọ́hùn pẹ̀lú ànànẹ́bùwà muhammadun sallallahu alayhi wa sallam. èyí tó burú jù nínú àlámọ̀rí òun náà ni àdáadáalẹ̀ nú ẹ̀sìn gbogbo tó bá ti jẹ́ àdáadáalẹ̀ pátá ànú ìdánábi pé gbogbo tó bá sì jẹ́ ànú o lè sọ̀rọ̀ ọmọ náà o olùwà ayé àmì àti ní mi iná jẹ́wọ́n mùsùlùmí èyí tí ó jẹ́ àkórí kútùbà wa lénìí ó ní kayfa nasta'id li Ramadan ààwẹ̀ Ramadan náà lọ́sùnmọ́ yìí bóò ló ti yẹ ká múra dé ààwẹ̀ náà ó ti kanlẹ̀kùn ó ti wọlé tán kó lu wájú aláta láàfíà. níwò iye sí báyìí òun náà là ń tún sọ pé báwo la ṣe múra de Ramadan ń wú àwa ni àròdìnà amúrọ wà àròdọ̀ Allahu amúrọ wàlẹ́dì kọ́rọ́dọ̀ Allahu wàkàì àwọn mẹ́yìn àwọn máa rotí wa Allah subhanahu wa ta'ala ó ló sì máa rotí a máa fẹ́ ọkàn tiwa ò lè fífẹ́ tiwa ò lè borí fífẹ́ tọ́lọ̀ èyí ń démi àti ẹ lójú o ń wà wá ká bá wọn bẹ̀rẹ̀ ramadana ká sì parí ẹ̀ tó bá wọ ọlọ́run bá bẹ́ẹ̀ ó ṣeé ṣe kéròǹgbà tiwa àtọ́lọ́run ṣe déédéé àmọ́ o bí ó sì máa wù wá náà nù àmì ìkànlá ìkànlá máa retí tí ò ní bá wa láyé nítorí àlejò sáyà padà fáyílẹ̀ náà ni èyí tó dé mi àti ẹ lójú bí ṣe ń bọ̀ lọ́dún tí ń bọ̀ náà lọ́dún tó kọjá lọ náà rèé tí kálukú ń ṣàdúrà pé Ramadan ní bọ̀ yóò bá aláyàtọ̀ láàfíà gbogbo akó mà bá láyé. rọmọdánà tó kó bàtà tó ẹnu àtó gbáláyé náà àgbà bàtà tó kó mbẹ alẹ́tẹ̀ mi náà jó tó jó ẹ̀mí wa awí bẹ́ẹ̀ ó wà wá ní. ìwọ̀n bẹnu wa ẹni tí fífẹ́ rẹ̀ ṣeré tọ́lọ́n ọlọ́run ní kìtìrì tó bá láyé ó sì wọ ó sì wọ ẹnu wa lókè kò fẹ́ òwò ṣeré gbẹtọ́lọ́n ọlọ́run ti mú okó kìdì sí. lẹ́nu àárọ̀ yìí àìmọye àwọn èèyàn ló ti ṣaláìsí ìyá kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ń ta ìwà wọ́n láàárọ̀ yìí ẹ̀kọ́ rẹ̀ wọ́n wọ́n lọ ọ̀rọ̀ gidi wọ́n pò kán wọlé kán jáde náà fàyè rẹ̀ kọ́ra àwọn òṣùbù àwọn ni wọ́n sì máa rò pé àwẹ̀ ní bọ̀ yìí àwẹ̀ ní bọ̀ yìí àwẹ̀ ní bọ̀ yìí jojúmọ́ làwọn ará alẹ́ ti gíláyà ìpàdé ramadana àmọ́jẹ̀mọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ mi sọ wa ni pé ẹja máa nípalẹ̀ mọ́dé ikú jojúmọ́ ẹja máa nípalẹ̀ mọ́ fún ikú gbogbo gbà almaut yaati alal insan fújà òjijì ni kú báyà àwọn tó kù náà òjijì ń bá wọn. níjọ́ tí kálukú ó jẹ́ tí kálukú ó dé kò sẹ́ni tó mọ̀ ọ́. òun ló fi jẹ́ sí pé rọmọdánà ti ń bọ̀ yìí n tó dá fíìmù àti ẹ ká máa fi múra dé ó tọ́ ọ. fa inna khayra nígbà tó lọ bá ń sọ̀rọ̀ pa hajj tí ń bá wọn tó fẹ́ ṣe hajj sọ̀rọ̀ ìyẹn múra dé hajj ẹ máa pèpè àfáàjì èyí sì sì kan ẹ sì fi ń pèpè àfáàjì lóòótọ́ olúwa ní fa iná khayra zaad àtàkùwà. àmọ́ gbogbo ń tẹ́ bá máa fi múra kalẹ̀ dé hájú yín èyí tó lóore nu tí ẹ máa ń fẹ́ lẹ́sẹ̀ kalẹ̀ oníbẹ̀rẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni Ramadan náà ìbẹ̀rù ọlọ́run oníjà fi kápẹ́tì kalẹ̀ báyìí kó tó dé àbí ò bá síbẹ̀ ọlọ́run ọba èyí ó kàn wọ Ramadan náà ló sì jáde bó ti wọ̀ ọ́ bẹ́ẹ̀ bá jáde bó ti wọ Ramadan tó sì wọlé bó ti wọlé ló jáde ẹnìyẹn ṣòfò Ramadan ò bí nǹkan kan sí i la toríwa olúwa tó gbé Ramadan náà kalẹ̀ ó ní n tó fẹ́ kó bìtì wà láà olúwa yẹn sẹ̀kẹ́ lásán ó gbé Ramadan náà kalẹ̀ oṣù ńláńlá òun ni oṣù tó bí òun ni ó sì gbé kalẹ̀ báyìí káwá ní lásán ló gbé kalẹ̀ à kò gbé kalẹ̀ lásán òun ló fi jẹ́ pé bọ́ bá ṣe wọnú Ramadan náà àfi kọ́ jáde pẹ̀lú tó lùwà fẹ́ àwọn àfa wọn ní Ramadan náà tẹ́ rí òun ni bí gbàgbé yẹn bá ń lọ kọ́ọ̀sì kan ni ọ̀n lọ kọ́ọ̀sì ọbaṣà jáde yóò ní tó mú jáde bẹ́ẹ̀ Olúwa ni yá ayyuhal ladhina amanu mo pè é jẹ́ ní mẹ́rin èyí jẹ́ gbàgbọ́ ní báwí o kutiba alaykumus siyam gbígbà wọ́n ṣe lọ́rọ̀ àyàn lẹ́yìn lórí kàmá kùtìbà alàlẹ́bí iná mi ń kọ́bìlìkọ̀. ẹ̀yin kẹ́ni àkọ́kọ́ o tí wọ́n ṣe lọ́rọ̀ yẹn fún o wọ́n ti ṣe lọ́rọ̀ yẹn fáwọn kan náà síwájú tẹ̀yìn. lórí aṣọ làálàkùn tàtẹ̀kù làálàkùn tàtẹ̀kù. èyí tó jẹ́ ṣe rọ̀mọ̀dánì lọ́rọ̀ ìyàn fún yín torí nǹkan ọ̀kan náà ni nǹkan ọ̀kan náà ni sàdídì torí ti gbé kalẹ̀ náà nù nígbà tí wọ́n náà lọ léwe torí kí lọ́ọ́ fi wọ́n léwe bọ́ọ̀ bá rí kamú jáde ọ̀sọ̀fọ̀ náà olúwa tó gbọ́ ọ̀rọ̀ dáná kalẹ̀ ní tó fẹ́ káwọn ọmọ èèyàn mú jáde kó ń bẹ́ẹ̀ ò ní pààyà ọlọ́run ẹni tí ò bá wá ní pààyà ọlọ́run ọba ìbẹ̀rù ọlọ́run tí ò mú jáde tó Ramadan náà tẹ́kọ́ ni ó ṣòfò ayé ó ṣòfò àlìkìyàmà ó ṣòfò àsìkò bó o la ṣe rí bẹ́ẹ̀rù ọlọ́run kú bá ṣe mú nínú ọ̀mọ̀dọ́ níta lọ ń bẹ̀rẹ̀ náà ìbẹ̀rẹ̀ ọlọ́run níta fi ń sayé náà ìbẹ̀rẹ̀ ọlọ́run òun lágbọ́rọ̀ mú ramadana dé o oṣù yìí oṣù olúwa fẹ́ kẹ́ ọlọ́run àmọ́ olúwa fẹ́ kún yín lọ́wọ́ ó tún wá ràn wá lọ́wọ́ ó ní bẹ̀rù ọlọ́run ni ká mú kúò nínú ọ̀bọ náà ó dàbí àwọn tí wọ́n fẹ́ náà ni wọ́n á ràn yín lọ́wọ́ wọ́n fún yín bẹ́rù fún yín lọ́wọ́ ràn yín lọ́wọ́ fún yín sí tún fún yín lóúnjẹ. nínú àwọn nǹkan tó lè ràn á lọ́wọ́ láti النبي صلى الله عليه وسلم ẹ̀yin sọ صحابة sọ̀hábà ramadan dé futihat abuwabul janna wa kulqat abuwabul nar. bí ramadan bá ti dé ìtọ́lọ̀ wọn sọ ni pé àwọn ilẹ̀kùn àlìjánà yóò sì fún yín yóò wá múlẹ̀kùn náà gbé tì àwọn ṣàyàtì tẹ́mọ̀ ń dààmú àwọn èèyàn wà dé wọn mọ́lẹ̀ kí ni ìtumọ̀ eléyìí jẹ́ máa gbogbo àwọn ṣẹ́ tí máa ń jẹ́ kéèyàn rojú rí ọlọ́run tí máa ń jẹ́ kéèyàn bá ìdùnnú ọlọ́run ọba pàdé níbi Ramadan náà olúwa wa ṣe rọrùn fún wa láti ṣe é èyí tí pé tó bá kún Ramadan náà ńlá àdìjẹ́ náà náà ń sọ fún ọ kí wọ́n ti kọ́kọ́ tilẹ̀ kún náà bí wọ́n bá kún Ramadan náà ńlá àdìjẹ́ náà ni wọ́n ti kalẹ̀ irọ́ ni o àwọn iṣẹ́ tí yẹn máa ń ṣe tí nínú Ramadan náà olúwa ó sin ọ̀rùn fọmọdé nìyẹn. Èṣù tí èyí jẹ́ kéèyàn gbọ́tọ̀ lọ́rùn tí èyí jẹ́ kéèyàn dáadáa ṣe tí a fẹ́ ṣe é olúwo mú ọdẹ kí ló tún wá kú tán wá àmọ́ ẹlòmí fún ara rẹ̀ òun ní èṣù ẹlòmí fún ara rẹ̀ yóò tún yóò lọ máa tọ́ èṣù ẹ̀yin kó sì rápẹ̀rẹ̀ rẹ̀ lóòótọ́ bí ọ̀bùnà máa ti dé àwọn èèyàn kéèyàn náà àwọn náà wá dẹni ọlọ́ngbà náà. àmọ́ kí ló dé nígbà tó ń dẹni ọlọ́run ọ̀dọ́ náà wọ́n tún wá jáde wọ́n tún dẹni èso padà. ẹ dákun ṣé ń ta torí ẹ̀ kán lọ gbà wẹ́ ó sì sórí fún wa kò ṣe àníbẹ̀rù ọlọ́run èyí tó tún lò láàrin oṣù mọ́kànlá tó kù kí rọmọdánà mi tó dé òun la fẹ́ kọ́ rí inú rọmọdánà yìí ìgbàgbọ́ wa bẹ̀rù ọlọ́run rọmọdánà ó tún wá kú ò rọmọdánà lọ tán ìgbà ọlọ́run ti parẹ́ sí ọlá yóò wá pé sàǹkẹ́tì ọlọ́run níjà sófo sẹ́ o àfi kọ́ orí pé kọ́ lé nípa ọlọ́run ọba kí Ramadan tó dé àkótó kù ní ti ń bẹ lára rẹ̀ fáyọ ọlọ́run ọba tí Ramadan bá dé kó sàlékún rẹ̀ tí Ramadan bá tó wá lọ ná kí bẹ̀rù ọlọ́run má kúrò lára rẹ̀ èyí wàá kì í sára. bọ́lá ṣe kíyèsí ara jẹ̀mọ́ ìwọ gán mọ mo fẹ́ mo fi ọlọ́run tó ní ọtí tọ̀ ṣe ìwọ náà mọ mọ́kọ mọ́kọ ọlọ́run tó ní àfílẹ̀ tí wọ́n ń ṣe gbogbo aláàmọ́ òkùnkùn níkùn kó ní wọ́n mọ̀ ẹnu rẹ̀ sọ́run tó lọ wá ní ọmọ ṣeun tètè sílẹ̀ nísìn tí ìdàbọ̀ náà bá dé kọ́ tó sílẹ̀ kò sí ọgbọ́n tó fẹ́ dá sí ọ́ padà sí nílẹ̀ yàrá bọ́ọ̀nà àmọ́ ẹnu tó kù yìí náà kí ìdàbọ̀ náà tó dé àwọn dáadáa tó lè wálé ká máa ṣe wọ́n náà máa ṣe wọ́n. yóò ti rọlọ́run Ramadan náà tí wọ́n ti ń jáde tí wọ́n bá ti ń kó nítorí pọ́ ti bẹ̀rẹ̀ kí Ramadan náà tó dé wọ́n lè máa kọ̀tínú lẹ́yìn Ramadan. àwọn Ramadan ti dé asámọ́dé wọ́n ti awọ awọ rẹ yóò máa tú awọ títí kínu ìgbà ló bẹ̀rẹ̀ sí ni máa tiẹ̀ ẹ lákùnrin bẹ́ẹ̀ Ramadan ti ní tó ti ní mọ́ ẹ̀yẹ́ ti máa ríru nínú ìsọpẹ́ náà mi gan èṣù ni òun ní sì ń pè èṣù àwọn mọ́sáàsì ti ń kírun àmì ìhátà ti ń kírun mẹ́kọ̀ọ́ àgẹ́sì máa ń ká sí àyè máa ń kọ́ àti máa ń hátà ń gbá àdúgbò ẹnu ẹlòmíì ò tún wá bá aládùúgbò bá kàmínà náà sì dé mọ́sáàsì kò bá gbà wá mọ́ bá nígbà tí wọ́n sọ̀rọ̀ wú àwọn kan alájìnnú lẹ́lẹ́kan kún aládùúgbò níbo làwọn kó sí tẹ́lẹ̀ irú àwọn bẹ́ẹ̀ ẹ̀ sì rí gbà tí ramadan náà máa ti ń lọ dájì tí ń lọ parí ojú máa kálẹ̀ á tún máa ríra padà pé tọ́ alájí ẹ ti padà sáyé yín tòun ti gbà ẹ lọ́wọ́ yín kí ló fà n ò múra de ramadan n ò múra de ni àti ká múra de ramadan kò sì gbà tí ramadan náà bá dé ká tó lọ àmọ́ ṣe dáadáa tó lọ ní ká ṣe ìwọ́n kírun lóòótọ́ àmọ́ wò kí n kí jàmáà ìwọ́n ń kírun lóòótọ́ fẹ́ àmọ́ kì í kí jàmá ìwọ́n ń kírun lọ́sọ̀ ọ̀kí kíláàsì òótọ́ ní káàkì bẹ̀rẹ̀ láti ìsín lọ máa kírun rẹ ní jàmá jẹ́ ká yọ mọ́sálásí bí rọ̀ dáhùn bá ti dé yóò rọ̀ lọ́rùn ní ti ń lọ ọ̀rùn bá bẹ́ẹ̀ lọ nínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn dáadáa dáadáa tí yẹn máa ṣe nínú àwọn dáadáa tó yẹ ká ṣe ní ọ̀dọ́ọ̀nù kíkà Al-Qur'ani Karim láti gbàtí láwọn ọ̀daràn kan ti pa èyí tó lọ́n tó ti parí ẹlòmíràn ti kúrò ní òwò báyàwó àkànbẹ̀ nìkan ló kù pé kí wọ́n lọ rí lérí para nìsín òun ti bu ló máa gbọ̀n nù yóò wá jókòó ń ta ìhàlẹ̀ yóò wá ní ẹ̀mí tí mo ké lónìí mo ti ké yíṣù mẹ́rin nígbà náà wọ́n ń kọ́ yíṣù mẹ́rin tó kẹ́ mẹ́rin yìí náà oṣù kan lè kéré anabi sallallahu alaihi wa sallam ó jẹ́ àmọ̀ pé iṣẹ́ tó ń ṣe ó dá lóòótọ́ àmọ́ kò dá tó khairul amal ma dama alayhi al-abd wa in qalla anabi ló rẹ̀ sallallahu alaihi wa sallam anabi lẹ́yìn tó dá ló ṣe tọ́ mi yẹn máa ń ṣe ma dama alayhi al-abd òun lèyí tọ́ mi yẹn bá máa ń ṣe gbogbo gbà máa ń ṣe gbogbo gbà wa in qalla kọ́ra pé iṣẹ́ tó bá ṣe náà ó kéré. ó dáa ju púpọ̀ tẹ́ gbogbo bá lọ lápòjúwe ẹ̀ jẹ́ pé gbogboojúmọ́ ni mo ń ka alukuhani kẹrì kíkà kan mẹ́wàá ni alẹ́bi lórí rẹ̀ bẹ́ẹ̀ máa ń ka kan lọ́hàgbà ọlọ́mọ fẹ́ràn àgbọ̀nà gbogbo ọ̀nà táàfin wọ ọ̀nà ìwọ̀sẹ̀ gbogbo ọ̀nà tálíjà ń náà ìrọ̀rùn fún wa ọlọ́run àṣẹ lẹ́rọ̀ kó ṣe rọ̀ fún wa láàdá ẹ̀ mọ́tò kò ládàá bá láàdá mẹ́wàá ara fún mélòó la ilaha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam. àwọn afáàmọ́ sọ fún wa pé bí ẹ bá bá rẹ lọ́nà ó yẹ kó bí màá rẹ̀ kẹ kó bí gbogbo tó wá yàn fún wa tó ní ká máa ṣe kò ga jù wá lọ lẹ́nu máa fi ń sọ fún àwọn yẹn gbogbo àṣẹ àníṣẹ́ súnà nẹ́bí muhammad ó rọrùn. bídíà ló lé bídíà ló lé sáà ti tẹ̀lé súnà ní Muhammad khairul amal ma dama alayhi al-abd wa in qalla anabi ni òní ọsẹ gà ka kurani ka hadisu rẹ wà lójúmọ́ ka kurani kọlọbọ alijanna kọ didi kan lójú ọhún anabi ni khairul amal èyí tó lóore dáadáa jù inú sọ́tọ̀ mi yẹn máa ń ṣe ma dama alayhi al-abd òun lè yí tẹ̀ bá ṣe ń gbogbo gbà wa in qalla kọlọ bá kéré ló ń kà. kíkà alukuhani kẹrin aráàfin kan lásán lára mẹ́wàá lọ́gbà. Ànábì wọ́n ń ṣe àlàyé kó lè bá yíwa dáadáa ó bẹ́ẹ̀ rúwa lójú ó bẹ́ẹ̀ rúwa lójú Ànábì ní aqulu lakum alifu harfun. Ànábì ní sọ fún pé alifu lam kan nù ẹgbẹ́ mẹ́ta nù Ànábì ní tí pé alifun harfun lam harfun mim harfun bẹ́ẹ̀ bá ní alifu lam mim subhanallah thirty thirty subhanallah thirty. lẹ́yìn tí wọ́n fi kírun lónìí lọ́wọ́ sí kọ́léwò láà subhanallah ẹni wọ́n ń ka péjì kan náà ní kalójúmọ́ kò síjọ́ kan yóò ka péjì kan àbí péjì méjì ẹ wá wò ó kó a máa ka máa dojoojúmọ́ dojoojúmọ́ dojoojúmọ́ tí ó fi di rọ̀mọ̀dánà mi òun kà àmọ́ wọ wùrù ní oṣù tán ní ìwọ́n tó wá ká ní oṣù náà ìkàtó àlọ́kà tó ti ní pé mo fẹ́ ka yíṣù mẹ́rin lójúmọ́ kí ló dé lẹ́tà mẹ́sẹ̀gì látọ̀dọ̀ lọ òun lẹ́ ń kà kápá báyìí pàtàkì lọ́tà wọ́n látọ̀dọ̀ chairman local government yẹn ọ̀bọ̀ ti kà á káàní tó wọ́n látọ̀dọ̀ lọ́ba subhanahu wa ta'ala lẹ́ ń kápá tó máa ń da nǹkan jẹ́ ní ẹ̀rọ báyìí ẹ̀rọ kẹjá máa kakọ̀ wá ní kàdá o ẹjá máa ka ẹjá mọ̀jì ó kò ní àṣọ kọ́kọ́ pọ̀ wọn náà bẹ̀rẹ̀ lónìí náà ni ó bẹ̀rẹ̀ mọ̀jì di rọmọdánà o bọ́ bá jó bọ́ bá ìpínlẹ̀ rọmọdánà dé kọ́ tó bẹ̀rẹ̀ tiẹ̀ bí rọmọdánà bá ti dé lọ́tún kù wọ́n tó kúrò sí ẹni tó fi kò mọ̀ ọ̀la tẹ́lẹ̀ ọ̀ rí gẹ́gẹ́ bí àwọn kan tó máa ń ṣe gbogbo àjẹ́ tẹ́lẹ̀ rọmọdánà ló dé lọ́fẹ́ ń ṣe dẹ́sílẹ̀ tó bá ti lọ́kọ́ ọ̀ ní ṣe mẹ́ so bẹ̀rẹ̀ láti ṣe mẹ́ máa dá máa rẹ̀ púpọ̀ tí ò ní tìkẹ̀ àsìkò wá ti dí lóòótọ́ àmọ́ fún kùránì kíkà ní five minutes kùránì kíkà fún five minutes ní ojúmọ́ tó ọba ti kà á pé ìmọ̀ ti kà lónìí ọ̀rọ̀ tó bá ti fún five minutes lójúmọ́ pé iná pè five minutes ìkà kùránì gbogbo bí wọ́n bá ti ṣiṣẹ́ gbogbo ọmọ ìjà lọ́dọ̀ Buhari wọ́n sà fún aláṣẹ kókó ọ̀bì ti kà báyìí ìṣẹ́yìn wọn báyìí wọ́n fẹ́ jẹun náà lọ jẹun tán bisimilayi rahman rahim ka five minutes five minutes tá à ń sọ yìí ó mọ̀ kéré ó mọ̀ ká péjì kan kọ́ hàn kéré yìí. wá wò láyé tí ń bẹ́ẹ̀ Kùránì Kẹ́rímù one two three ó tó mẹ́ẹ̀ẹ́dógún tàwa ní ká wo ara tí kọ̀ọ̀kan ti ń bẹ ní láyé kan ó mọ̀ tọ́gọ́rùn-ún wá tàǹtì ẹ̀ wá wò ti jẹ́ lójúmọ́ ọ nínú rẹ́kọ̀dù rẹ ní everyday nù ìtí ń lọ sínú àkáǹtì wọ́n ti ṣe àkáǹtì fún ẹnì kọ̀ọ̀kan wa ń jọ́ta ti bàlágà o ń jọ́ta ti bàlágà òun náà ti sí àkáǹtì fún wa ń tó lé mú kí àkáǹtì òun ní kó tún búlọ́ọ̀kì padà bí ẹ̀ bá yà wèrè lókù. lànàbí sallallahu alaihi wasallam ó ní olófin alukọ́lá àǹfààní. ẹ̀yẹ mẹ́ta pẹ́ẹ́ òun náà ní kó níwọ̀n rẹ́kọ̀dù mọ́. àkáǹtì ẹ̀yẹ mẹ́ta náà ní oníwọ̀n lẹ́mọ́ anáhìm hatta yẹtẹ́kọ̀. ẹni tó sùn láàrin pure tó fi sùn náà ti èjì náà ni. àsọ̀bí yìí ọmọ kékeré hátàdà àlàmà tí tí ì bàlágà tí ì bàlágà wọn ní kọ̀ọ̀kan fún un náà ó dìgbà tó bá bàlágà kan tó kó pàkàtì fún un náà wal majnun hátà yà àkìlà ẹ̀ǹtẹ̀rì rẹ ti yí ọlọ́mọdé yóò alẹ́ rí o àbúrò kiri jẹ́ yí ẹ̀ẹ́n bó bá fi kú omi ìrìn oyin tí ó gbàdúrà rẹ̀ nǹkan gbójoojúmọ́ nìkan wọn náà kàn tiẹ̀ wàhálì yàtàwìyàn mẹ́sàlẹ̀ sọ ẹwọ́jọ nígbà yìí ẹni tí ń ka alukùránì ní gbogbo ògbà wo péjì kan náà ní kàlá rẹ̀ jẹ́jú márùn-ún wo ti wo ọlọ́ọ̀ka jẹ́ jojúmọ́ àní wò lè fi jẹ́jú márùn-ún lẹ̀ ọmọ tó fi ń bráùsì ẹ́ nítorí wọ́n fi ń bráùsì ọmọ tó fi ń lọ eléyìí ò ní lọ ní kẹta bá bráùsì tó mọ jẹ mẹ́gì rẹ̀ wá wo bráùsì tó ń sin náà ọ̀ nẹ́sẹ̀sì ti ẹlòmíì síbẹ̀ kọ́dẹ̀ lòmíì ìyàwó ìyàwó ní bá sọ̀rọ̀ you are busy you are serious. ẹ dákọ̀ ẹja mú kìrìhán kíkà ẹja mú lọ́kùn dúndún mo ti fún ọ ní àwọn ọ̀nà tó lè tó lè fi rọ̀ lọ́rùn mú márùn ní ọjọ́ kan twenty four hours tó ń lò take five minutes five minutes ìṣẹ́jú márùn-ún pẹ́ nínú twenty four hours mú mọ́síkà alukóhánì kẹ́rin mọ́jọ́ di lọ́wọ́ ẹ̀ wàláhì ìkànnà àfa àkànlọ́ ó ní kò sí kò sí ẹni tí ò ní kábàámọ̀ lálẹ́ kìámà ó yàtọ̀ síra wọn ni sọ́rí wọ́n tọ́n five minutes náà tọ́n ni wọ́n kà á náà máa kà á tó bá di gbé àlìkè àmọ́ ọ́ dúpẹ́ fọlọ́ mo tẹ̀ dúpẹ́ tí mo ní tí mo gbọ́n tí wọ́n wí máa ṣíjọ́ náà láti jọ ni mo ti gbọ́n ní ti ń kà máa wo rẹ́kọ́ọ̀dù tọ́ọ̀dì àbáwọ̀ tà síbà wọ́n bá délé wọ́n lọ lọ sí ìwò kọ́ máa kọ́ kalẹ̀ pé mo ti báyìí lọ́dọ̀ ọlọ́run máa ti kalẹ̀ mo ti ní báyìí ẹni tí àkáǹtì rẹ̀ tá láti tún gbogbo gbà pẹ̀lẹ́ títí ẹ̀ tó gbigidi sọ pé ó yàtọ̀ síra wọn wàláì bó ti rí nù ni má mú púpọ̀ tí èka ọ́ láyà ìwọ tí èsì mọ́ra là ń sọ ìwọ tó bá ti tún mọ́ ọlọ́mọ́lá increase ẹ̀ díẹ̀ tó ti sẹ́jú méjì kún tó tún mọ́ ọlá sáà má bùbù pé kí wàá sọ pé eh, ọgbọ̀n sẹ́jú mo ti fẹ́ rí máa ṣe díẹ̀ díẹ̀ tó bá ti gbé àlìkè àmà ọkà bá máa tiẹ̀ náà háà bá mọ̀ ní bá ṣe jù báyìí lọ àmọ́ ó yá ju ara lọ abẹ́nú ọ̀bàlẹ̀kẹ́ ọlá gbogbo ẹni tá a bá rìn tá a bá tó pọ̀ táàkì ní dáadáa ṣe nínú ọ̀rọ̀ dọ́kítà tí ń ṣe ní ayé wa ọlọ́run ò tàríwá sí wọn. ẹni tá a bá rí táàkì ní rí ìyọ́nù wọ ọlọ́run ọba bí fáwọn ọmọdé náà tẹ̀lé ọmọdé náà ọlọ́run ò kọ́ra ọba jọ ṣe pọ̀ yàwáyà eléyìí gbé yẹn ni kò ní sàkọ́ lérí lọ́rọ̀ rẹ̀. wa sallallahu wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم هذا كيف الله عليكم كاري أولي أجنجتنا ري كما باون سلام محمد صلى الله عليه وسلم أولا إيتا نسيف روا وني مرادي رمضان إذا كنت جاء مرادي سين له ẹmu tí mo wí ní ẹmu lọ́wọ́ tíṣẹ̀ mi tẹ̀ ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí ẹni tó yẹ pé njọ́ tó bẹ̀rẹ̀ dáadáa tí ẹ̀ máa ṣe ní Ramadan ló bẹ̀rẹ̀ Ramadan bá yóò lópin ni àbí kó má pa parí Ramadan torí kò sínú ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ àmọ́ tó yẹ pé àwọn dáadáa yìí ti ń ṣe kí Ramadan tó dé tí Ramadan bá dé yóò tún kún ni tó tún dá Ramadan náà kò nílé fílẹ̀ nítorí pé ó ti ń bá sábàbí fún Ramadan òun ló fi jẹ́ pé ẹgbẹ́ pé Ramadan nìkan ní kírun kò sí kò lè kírun tán sí Ramadan èdè àti ìparí kò ní bá a ti tán ẹ lọ kíyèsí ẹ lọ kíyèsí lọ máàkì ẹnìkan lónìí sí kírun. ó ti ní Ramadan kẹfà máa ń sáré sí ọkọ bẹ́ẹ̀ ìmáàmù ni ò lè gbà mọ́ yín lọ́wọ́ ó lè gbà Ramadan mọ́ lọ́wọ́ ìmìnìtì kàánà ẹ wá mọ́nítọ̀ ẹ̀ dáadáa tó bá bá dáàrin kò ní bá parí illa man rahima rabbil alamin àfẹ́tọ́ bá sànù ìkànlókù àmì ẹ̀ tó jẹ́ pé àjọ ń ṣe ni àjọṣe ni nǹkan yẹn ẹwà ó tún gbò dáadáa ni. èyí tá a sọ fúnra lónìí ẹ dàpọ̀ ẹja mú lọ́wọ́ kí lọ mú lónìí wọ́n ní amúradì ramadana kí lákọ́kọ́ tẹ̀ ìbẹ̀rù ọlọ́run. ìbẹ̀rù ọlọ́run sì yẹ kó sí nǹkan pẹ́ níbẹ̀rù ọlọ́run sẹ́yìn ló mọ àmúrọ́ wọ́táàkù mọ àrọ́mọ́. gbogbo tó lu akẹ́kọ̀ọ́ sí àtànẹ́bí ẹja máa ṣe èyí tó ń kọ̀ sílẹ̀ ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run kò dín ìkàmẹ́ta lè gbọ́n àwọn àfi kọ̀kọ́lẹ̀ fọlọ́ àmọ́ wọn náà gbìyànjú kí kọ̀kọ́lẹ̀ ó dáa tó dáàdì kìyàmà àti kọ̀kọ̀ àti títa gbogbo yóò fi hàn wá lálẹ́ kìyàmà ẹ̀dá kẹjá bẹ̀rù ọlọ́run ẹja gbọ́n tó lu wa ń sọ pàtàkì jùlọ ẹ̀yin wa lókè ẹ̀yin sísá sí wa ìwọ tó ti máa lo jẹ̀lìbáàb ara ojúṣe rẹ ni ara ojúṣe rẹ ni máa lo jẹ̀lìbáàb láti sàn lọ kì í gbàgbọ́ àdìnnú àwẹ̀ kí máa dálé. bẹ́ẹ̀ lọ́ba tún parí ọ̀sẹ̀ tí yóò tún lọ kàpá máa ni má ṣe bá wọn gbogbo ìgbà ni wọ́n máa gbọ́ tó lu àǹsọ̀ nǹkan àkọ́kọ́ nù ẹlẹ́kẹ̀jì kíkà lóko hánì kẹrì ìwọ ti máa kà lọ kọ́ ìwọ tó máa kà náà máa rí pọ̀ nǹkan lójoojúmọ́ máa kà lójoojúmọ́ máa kà lójoojúmọ́ sì máa tó kọ̀ fún ààrẹ ìṣẹ́jú márùn-ún péré máa fi kà tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀ oore tí ń bẹ ń bẹ ọlọ́mọ fi dùn wá o èyí tá a fi kún alukuhani kíkà ẹ dákun ẹ jẹ́ àárín pé tá à ń ká ó dá púpọ̀ ẹ wọ aláǹlá ni bí afáwa kan wọn ní ẹni tó mọ kùránì ká tí ò gbọ́ tí kùránì ń sọ ọlọ́nkẹ́ni kègẹ́ <laughs> ah, ọlọ́lọ́nkẹ́ni kègẹ́ ó máa kára dáa àmọ́ kò mọ̀ tí ń sọ. ká mọ̀ tí kùránì ń sọ ló lóore fún wa òun lára bá wọlé Yorùbá kódà àbí nàìjíríà náà bá di inú àwẹ̀ wọn á gbọ́dọ̀ tẹ̀sí jáde tẹ̀sí kùhán kó yá ẹja máa ká ẹja máa tú ẹja máa ká ẹ àmọ́ jọ́nà ó sì dáa àwọn àbájọ́ náà ìpayọ̀ ọlọ́run bẹ lára àfihàn wà sí àwọn tí ń gbọ́ náà ń payọ̀ ọlọ́run àmọ́ lónìí kí là ń fi wà síse ẹ̀tàtímẹ́ǹtì ni. pélé bá ti wá dé ah, ọba rí ajá náà sí rẹ̀ la ilaha illallah ajá náà sí rẹ̀ subhanallah èmi ló sì lọ́ọ́ la kí lọ́ọ́ lánàá ajáde ṣe ni wà tájẹ́tì níjọ́ tí aláṣẹ náà bá wà fà dáadáa àbí kò sọ̀rọ̀ ọjọ́ náà kò ní gbádùn wá sí òní. olóńjẹ́ lomi ó fi wá sí gidi lẹ́lẹ́kùnlé rẹ̀ yóò sì lọ kó tó wọn gbin lọ́hùn lọ́hùn kí ló bá lọ jẹ̀mọ́ òun ajá náà sí. kò sí mẹ́ńdán òun làwọn yẹn fi ń ka kùránì lónìí kùránì ò lápá lára àwọn èèyàn. wá kéèyàn mọ kùránì ká kó wá sí kéèyàn yìí kó wá mọ tí ń wí. èyí tó dáa fún yàn ó ti rọrùn fún wa lónìí ń bẹ lórí àṣẹ ti rẹ kùránì ẹnu tó bá kà ń náà gbìyànjú ọtún wo ìtumọ̀ rẹ̀ á ó mọ̀ dídá púpọ̀ ẹnu tó ẹnu péjì kan tá a ní ọkà wọn ni àbí láti sẹ́jú márùn-ún náà pín sí méjì ìṣẹ́jú mẹ́ta ti kà á ìṣẹ́jú méjì tó kù tí wọ́n tún mẹ́rin. bàbá wọn ni máa wá chẹ́kì ara rẹ̀ pé ọlọ́ọ̀ni ń bọ̀ sọ̀rọ̀ èyí tó bá ti kà wọn èyí tó bá wọ́n ni pàbọ́kọ̀ ah èyí tó bá alhamdulilayi èyí èyí ló kù ìkànnà àwọn bàbá wa kan wọ́n ti kú nísìnyí wọ́n sábà foríjì wọn wọ́n sábà ń gbọ́ wa sí wa púpọ̀ wọ́n wá ní àfa mo ní nàm èmi náà fẹ́ di alùsùn náà bó o ní ṣe rìn àgbàlagbà la ilaha illallah ọlọ́run jẹ́ aláti bọ̀ tán kápálagbà máa ronú bá wọn fún òfẹ́ di alùsùn náà àwọn ọmọ ìsìn bẹ̀rẹ̀ pé wọ́n lé ọmọ ọba lọ́fẹ̀ẹ́ sínú ẹ̀gbẹ́ni máa bí wọn nù kí lọ́rọ́ ṣe yìí sòkòtò olókùnrin kí lọ́kùnrin sínú ànábì nìjẹ́ sínú ànábì kọ́ nìjẹ́ rí mọ́ láíláí ìkànnì bí káyọ̀sì lẹ́sìn pé náà ni kò dókè kò lélẹ̀ à ń gbà pé òun ò ti pè sínú ànábì ẹ̀dá mú rẹ̀ àrùn àwọn àbáyé mọ́sàsì bàbá tèmi náà bẹ́ẹ̀ ọlọ́ bàbá tèmi náà kó bá ní síbẹ̀ o bàbá ní èmi náà fẹ́ di alùsùn náà àgbàlagbà. àwọn ní bàbá kò lé tó bá wọn nǹkan ẹ̀kan lẹ́sìn wọ́n ní kí làwọn sì ẹ̀ nígbà fọ́ọ̀mù ẹ lọ alùpùpù kẹrì wọ́n mọ̀ wíká ẹ wá ẹ̀rẹ̀ ráyé tí wọ́n tún lé dè tẹ̀bá máa kà dáadáa ẹ máa wá kà ẹ máa gbọ́ wá sí àwọn afásúnà bẹ́ẹ̀ ti ń gbọ́ náà. ẹ máa wá wò yí pé èyí tọ́lọ̀ bá ti bá yín pé báyìí ni ọ ṣe báyìí ni ọ rìn ẹ lò fúnra yín. èyí tó bá gbà ti ké bá ọmọ rẹ ní kó ṣe báyìí ẹ lò lórí ọmọ yín. èyí tó bá ti pé ìyàwó yín báyìí ni kó rí. ẹ wá lọ wádìí tó ṣe dáadáa ẹ wá Bukhari ẹ máa kà á. oṣù mẹ́fà wọ́n yóò kọ́ yín padà wọ́n fi wọ́n yìí nípa ah tọ́ ẹ̀yìn náà ti di <laughs> aláwọ bàbá sì gbìyànjú ẹ bàbá wọn wá rí adùn ẹ débi pé gbogbo ẹgbẹ́ lọ sí hajj láyé tó bá dé ìwé tán fún yẹn ni mo ń béèrè ìwé tán fún yẹn dà àwọn òtítà kan àwọn kòlẹ́ àbá lọ́wọ́ gbogbo máa lọ hajj ìwé tán fún wọn ọlọ́run á gbìyànjú ọba náà ó fi rọgbọ̀n lẹ̀ ó sì gbogbo ẹ̀ kó tó fàyè lẹ̀ ó gbìyànjú sún náà náà kùránì yẹn ẹ̀dẹ́ àríwò ni mẹ́sẹ̀gì ni látọ̀dọ̀ náà ọba subhanahu wa ta'ala mo fẹ́ mo fẹ́ rẹ̀ ibẹ̀ lọ ti rí èyí so nítorí ti láyé lọ́nà nítorí ti láyé òjú lọ́nà so nítorí tó bá ti wọ́n ń kà ẹnu tó ń kà ọ́ náà mọ wá wò ó ọba ti rí ìtumọ̀ rẹ̀ ètí ń ṣe léyìí èyí tẹ́ni ọtí fún ààrẹ ètí ń ṣe léyìí èyí tẹ́ni ọtí fún ààrẹ torí wọ́n mẹ́lì wọ́n rán fọ́mọ náà wọ́n rán fọ́mọ rẹ̀ àtìyàwó rẹ̀ pé tọ́ alájà ìdúrà kanú kan ní ìwọ náà ta fún ààrẹ gbà ẹkú lọ léwé ẹ̀ka kí náà wíwá wọn ni wọn ní israel mọ́mìnira sáà nọ́mbà àyínà kan èyí ó rí agùnlé ayé yẹn inú ló sì máa dùn abẹ́lẹ́ ọba àlekọ́ la agbọ́yé alukóhánù sàfẹ́ni kọ̀ọ̀kan wọn lọ la ilaha illallah wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la anta wa atubu ilayk wa rahmatullahi wa barakatuh